olú ọmọ ni ó ṣe mí tèmi lolú ọmọ olú ọmọ ni ó ṣe mí o tèmi lolú ọmọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbèsè bàlá ní jù aráyé àlànà lọ́ba ní fàyè gbà mí níbikíbi òye ìràwọ̀ yóò gbogbo ayé ni ó rí òye. adéhùn mi oníjó a mm, ẹni ọlọ́run fẹ́ o lọ́lọ́run yàn o. ẹni ọlọ́run yàn ló ṣe lógo ó ṣàmì lẹ́ṣà òye ó fàyè gbà mí o. alára ní ara alára gbà í dá ọlọ́run ní dèbélédùmarè ló fún mi lógo. Bye-bye. lóde òdèrè kíkọ̀ mi sọ́fọ́ òdèrè mi ṣe rẹ̀ ọkọ̀ ṣé òdèrè yẹn jẹ́ yẹn jẹ́ ẹyẹ sákùrọ̀dọ̀ kò mi já àgbàdo jẹ kíkọ̀ mi ẹ jọ o ẹ jẹ ká mọ̀ràn àmṣe o ẹ jẹ ká mọ̀ràn àmṣe o jọ sùn sẹ́yìn onílù tí o ti ṣe tán ká má dé ọ̀dọ̀ àwọn àgbàlagbà kẹ́ ẹ ti bọ àwọn ìjòyè àwọn ènìyàn pàtàkì lórí ìjòkó òun náà orin náà má fi bẹ̀rẹ̀ fún ẹgbẹ́ àbí wọ́n dáhùn. ìbá o. kíkọ mi tó di ṣìfà ògbómọ ṣìfà òwúdọ ẹjọ o kíkọ mi hmm. ẹjọ ẹni rẹ dágbàre má kọkọ lọ o kí yàtọ̀ ìfọ awùgọ lọ fún lọ́ọ̀rẹ́ yẹn ah. ẹ má má kọrin òdèrè ẹ jẹ ká ọdà fẹ́ sọ fọ ibà ìyẹn ṣe kiri fẹ́fẹ́ júbà ẹ jẹ ká júbà àwọn rè nílẹ̀ àwọn ayé tẹ́tí rẹ dì ẹ mú ọwọ́ yẹn àì ẹ mẹ́rún. ayé yìí ò lé o ayé ló máa yé lé ayé ló máa yé lé. sẹ́rí ẹni tó ń compose orin ayé eh. ayé ẹ̀ ti ta eh? ẹ̀yin tẹ́ ń gbèrin ayé le ayé yìí ti fọ́. Ah kí ló dé tó yẹ pé ayé nìkan lórí fi kọ̀ǹpọ̀sì kò rí nǹkan kan mìíràn fi kọ́ ayé ń ṣèyàn o ayé ń pani ayé ń jẹni o ayé ń rún ni o ní gbogbo tẹ́ ẹ rí fi kọrin náà rí nǹkan kan fi kọrin mọ́ ni ẹ ní good composition rárá ni. tẹ́ ẹ bá wọn fẹ́ mú orin kọ ẹ kó sí kò ní bí kẹ́kẹ́ gbalẹ̀ yín lọ dandan náà fi ń sọ̀gá ni. mẹ́mú kírẹ́dìtì kan ṣoko ẹ one credit mẹ́mú kò ẹ yóò fẹ́ gbọ́ sórí nígi wo ṣe tiẹ̀ mo ti gbé ti àsìkò tiẹ̀ mo ti gbé lé ẹ ní ọwọ́ dúró ti bẹ̀ sí àti mú ṣe gbogbo play káàkiri gbogbo ìgboro tán nígbì mo lè ti rí fi tiẹ̀ ti di old fashion tí mo rí fi ó ti di old fashion mo lè tó pé èkejì ẹ mo gbé rìhásà mo gbé lé ní ọwọ́ ló tún mú àwọn new dimension ló tún kó wọn sórí new dimension tí mi rò náà tó wọ̀ ẹ́ múnú mi dùn mi ìdí fẹ́ disgrace yẹ jọ bá mi sún sẹ́yìn mẹ́rin ẹ fi lọ supervise má supervise wọn èmi gan mo rí bẹ́ẹ̀ mo fẹ́ supervise ẹ̀ fún ara mi mi supervise mi rìn káàkiri mi wò wọn ẹ sà sún sẹ́yìn so àsìkò tẹ yìí ló ṣe tẹ ọyá bẹ̀rẹ̀ tẹ jọ. ẹ̀yin lè máa fi àyè lọ́kàn náà. ni wá ò wá ẹni ò bá fẹ́ wá tó jòkó ọmọ onídó ni wá ọmọ onídó ni wá ò wé ọmọ onídó ni wá ò wá ẹni ò bá fẹ́ wá tó jòkó ọmọ onídó ni wá ọmọ kí ọdẹ omi yẹn bí mo gbà tọmọ yẹn kúrò ní rehearsal ground. Ah, ah. kí ló tẹ̀yìn sọ̀rọ̀ báyìí ṣe bẹ́ẹ̀ gbẹ́ ẹ̀ ló gbà tó ń sáré lọ bá bísí tó ń pẹ́ bísí bísí. mi ò rí i ó rí kẹ. afa ẹ afa na. ó dẹ̀ tún dọ́tun la. ẹ yẹ sàn ọtún la ọtún la. ó máa ń tì nínú ọmọdé mi jù ní òní ti pé source of uh, inspiration ló jẹ fún wa tí ọmọ yẹn ti bá rí iwájú tí jòbá tẹ̀ fẹ́ wá sí mi lára àbí tá a bá ń ṣe anything tí jòbá fi wá sí tí bá ti rọ́ ọmọ yẹn tó bá ti bẹ̀rẹ̀ báyìí àgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe apá apá yẹn <laughs> apá yẹn sí ní serious. kó o tó hùwà tó tù kó o tó ṣe é sọ pé tó bá jẹ́ mi ní ọ̀rọ̀ ṣé níwò ilé ayé ibùdó ẹ̀sán ni kó o tó hùwà tó tù rò kó o tó ṣe é sọ pé tó bá jẹ́ mi ní ọ̀rọ̀ ṣé níwò ilé ayé ibùdó ẹ̀sán. Thank you kí ló dé tó yìí rè azá yín máa ń pọ̀ jòjòjò lọ ìdán òdejú lè kẹ́ máa lójú kẹ́ lè máa rówó kó wálé. mọ́mi ẹ mọ̀ pé ká tó lè lọ sóde jù a sì máa ń kọ́ rí azàdà yẹn tá a bá rí azàdà tá a bá ti mọ̀ kó ta fẹ́ lọ ṣe la máa lọ sóde jù àti pé àwọn ọ̀gá wọn wọ́n ń try ẹ̀wọ̀n wọ́n ń gbìyànjú kan àtẹ̀ǹgbàdúrà pé tí àwọn ìjòyè àbí àwọn àwọn èèyàn gidi láwùjọ tó bá jẹ fẹ́ ṣe nǹkan kán pè wá àdúrà wa àgbà kò sí sóde tó ń ṣe yáza ṣe ni o. owó ni kókó ọ̀hún mi ah, ẹ wo ebi ń pa mí o. ebi gún pé mi náà ìwọ jíǹjì kí tó máa wúlò wá. ebi òṣèlú ló ń pa ẹ́ tó bá yẹ wàá bọ́ sínú ọgbà wàá jẹ́kọ̀ọ́ àtàtà wàá yìí kù. jálọ jẹ́kọ̀ọ́ jáde fò. ìjẹ̀bù wa. ìjọba ti sẹ̀kọ́ kó ṣe tẹ̀gbọ́n ẹ̀ mu ẹ̀gbọ́n ẹ̀ lóun bọ̀ ni. ta ni kọ́ wa lè o kò sóhun ọlọ́wọ́ tèmi o tó bá mú bọ̀ nìkan ni kọ́ wa lè o. kí ló tó ń sọ̀rọ̀ báyìí ṣó tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni tó bá ti dé kò lè bọ́ta lẹ́nu gbọ́rọ̀. kan mo bá ń wa mọ́tò lọ́nà mo bá ra àwọn tó ń ṣeré wọ́n ń jó ijó yìí lágbára gbogbo ohun tó ń pè ní tíátà ló wà lára wọn wá pe àwọn aráàlú níbo làwọn bíbù yìí ti ń wá wá ju ibi tán wà fún mi ìgbà kan júwe bẹ̀ fún mo lọ bẹ̀ mo farabalẹ̀ mo jókòó gbogbo gbogbo pàfọ́máàsì wọn gbogbo wọn ló dáa wọn dáa púpọ̀ ṣùgbọ́n mo wá farabalẹ̀ mo wá mú iyọ̀ mẹ́ta péré nù wọn nígbà tó wá mi tí wá fẹ́ fi ìmọ̀ tara tèmi nìkan ṣe tó wá pọ̀ gà wọn pé ṣáwọn tí mo mú iṣẹ́ mi ò ṣèyàn ṣá wọ́n ní gbogbo wọn lọ́dà lóòótọ́ ṣùgbọ́n àwọn tí mo mú yìí náà wọ́n ti wá mọ̀ ọ́ ṣe wọ́n <sighs> ní mo ní fi tó yín létí sá ó dùn mọ́ mi inú inú mi dẹ̀ dùn gan. inú mi dùn nítorí pé gbogbo ìlérí yín lórí ìlú wa yìí gbogbo ẹ̀ ló wá sí ìmúṣẹ gbogbo nǹkan tẹ́ kó ń ṣe sínú ìlú wa yìí gbogbo ẹ̀ náà làwa náà fojú rí ṣé ti gọ́tà ní sọ nìyí àbí ti títì àbí iléèwé tẹ̀sẹ̀ kan sínú ìlú yìí ẹ wò ó rírì ṣe yóò ní dúró bẹ́ẹ̀ ṣe ń ṣe inú àwa náà ń dùn inú àwọn aráàlú náà dẹ̀ ń dùn so ẹ ẹ ní ṣubú dànù ṣùgbọ́n ọ̀nà kò kù nìbọn rò. Ikú tá a sì fẹ́ nínú ìlú yìí sì pọ̀ rẹpà ó pọ̀ jàǹbùràtà. Inú mi ò bá dùn tó bá jẹ́ wípé ẹ lè bá wa rìnrìn bí ẹsẹlẹsì bó ṣe máa wá kí wa nù ìlú yìí. A lè fi ẹnu ara wa ṣàlàyé fún ẹsẹlẹsì. Ṣé rí ti àwọn mẹ́ta yìí, inú mi dùn, ayọ̀ mi kún kì í ṣọ̀wọ́n mẹ́ta yìí ló wà ní gúrùpù ẹni tẹ́ ẹ̀ sọ èmi bìlífì pé tí ẹ bá kó wọn jọ dáadáa àbí kí ó sọ̀rọ̀ ní ẹgín. Ah, kábíyèsí ọkọ òlu àmọ́ àbínú sà ẹ ṣe rí wọn ní àìsíbẹ̀lẹ̀ àbáwọn dá sísà mo kàn fẹ́ kẹ́ tó bá mi gbé àwọn ìjọba wa ṣe rí lótìtọ́ àti lódodo nínú àwọn tó dáa jù làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà kò sí tí ó dáná ọmọ mi ṣùgbọ́n nínú àwọn ẹ̀rí tó dáa jù náà lẹ tó pìkì ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n sà tá a bá déwájú gọ́fúnà tí ẹgbẹ́ bá ní kí àwọn mẹ́ta yìí kan máa pàfọ́ọ̀mù ń bẹ̀ gọ́fúnà lè rí pàfọ́máàsì wọn àfi kí a kó gbogbo àwọn gúrùpù tọ́pù kán àjọ làkà lùdì náà àjọ lùdì ní ọ̀dọ̀ gọ́fúnà ní gọ́fúnà ló gan rí ìrànwọ́. ń tẹ́ ẹ̀ sọ ni pé wọ́n bá jọ ṣe pọ̀ gbogbo ẹ̀ máa wà wọ́ra. ọlọ́run àwa yọ dáadáa. òkú ẹ̀ ti kú ẹjẹ́ wà ní sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. bí wọ́n ṣe sọ yìí kò fara mọ́. ìjọba. kò wá tán síbẹ̀ o ìjọba mọ́tò balẹ̀ ti ń yé èéfín àá balẹ̀. <laughs> tòmátìkì ló wà ń ta sí i o. gbogbo ohun tí mo bá ṣe ara ni oh ara alára gbà yí dá. tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíṣà ni wọ́n bá fún wa lówó bá ṣe ń lò wọ́n máa fún wa lówó tọ́jà máa fún wa. ọ̀rẹ́ mi wọ́n ló ṣe ṣìkàtì ìtàn sí lẹ́tà ẹ̀ látàgbà kọjá irú ẹ̀ báyìí máa wá báyìí jù oúnjẹ ló ń ta wọ́n ní mọ tó bá so oúnjẹ tán àwọn òkúfe tó máa ń gé àgémáwọ máa ń àwọ̀ tó máa wà lẹ́yìn wọn máa ń lékè nǹka ó máa ń kàn bí tí mi ò ní jẹ bí àmàlà púpọ̀ mo lè jẹ bí five àbí ah. six mo ẹran tí máa jẹ ògúnfẹ̀ yẹn mo lè jẹ bí yá seven ah. àbí eight ní ọjọ́ yẹn tó bá ti wá kúrò ń bẹ̀ báyìí tó bá gbé mi láti bẹ̀ àgbè mi lọ sí gáréjì bó ló ń gbé mi lọ́dọ̀ ọmọ ìyá uche ni ibo ni wọ́n máa ń ta fún sọ ara rice ara gàrí ara sẹ̀mó ara. máa tọ́ ilé àti àárọ̀ àárọ̀ ọ̀sán mama jẹun dáadáa. àbúrò ṣọ́ọ̀ṣì pè fún mi kúrò ní bí mo ṣe ń wẹ̀ látara mo kí ló ṣe kí ló rí táyé ẹ fi bàjẹ́ sọ̀rọ̀ òkè báyìí mo fẹ́ mọ̀ ni o because ìwọ náà gbọ́rọ̀ tó sọ lẹ́nu ẹ tó dùn dáadáa so the only thing tó fẹ́ fi owó ẹ ṣe ni pé kó máa fi jẹun jọ ṣé ayé tó kọ́kọ́ wá ṣé ìyá ebi ló pa ẹ ni because kò yé mi o káàtì ẹ gbọ́ pé gbogbo iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ tí ò jẹ́ kọ̀ọ̀kan oúnjẹ ló fi ń jẹ fúnra rẹ̀ ló lanu páwọn ìjọba ló fẹ́ fún wa lówó o tún fẹ́ fowó tó yẹ kó fi ṣe kọ́ gidi kó fi jẹun jọ ní èdè fóònù nọ́mbà mo ní. Hmm. motivational speaker tó bá ti bí ẹ dá ṣé wọn pé mi ló fi ń pa ń sìn ṣe ju àwọn ọ̀rẹ́ wa tó bá ti bí ẹ dá tó mọ̀ pé ìyá ẹ orúkọ ẹ lọ́sọ ìjọ tó sọ ẹ tó sọ ẹ ní súná wá sí ọ̀dọ̀ mi ní ọ̀sán ọjọ́ kan àbí ìrọ̀lẹ́ ọjọ́ kan pé jọ fún mi gàrí agolo kan kó wà lóye máa fọ ẹ older. dà pé wèrè ṣe ta ni wá ta ni wá ta ni lọ rẹ. ẹ ẹ jẹ ní sọ̀rọ̀ tí mi bá tọrọ lọ́wọ́ ìta mi tọrọ lọ́wọ́ ẹ kí la jọ rẹ fún ṣé tó bá ya wèrè ẹlòmíì lọ máa pè ní. wọ́n bí nǹkan tẹ̀mí ṣe ní ìdí nọ́mbà mọ́mi ẹni kí n tètè pè wọ́n o torí pọ̀wọ́ ọ̀rọ̀ ẹ báyìí ó ní kọ́kọ́ tí ẹsẹ̀ lébọ̀ fún ẹ because èmi ò lè mọ̀gbà tó máa tún gbó gidi sí tó jẹ́ gbóúnjẹ ló máa fi jẹ. ẹni òwe wo fílẹ̀ èmi ò mo fẹ́ fómi ra ṣù mo fẹ́ họ́dà àwọn designer bag tops slippers you know so so that bá dọjọ́ mi tàbá sí realiza màá lè máa slay dànù. aṣọ ni wọ́n fẹ́ fún un ti ra báwo ò ṣe lọ́pọlọ báyìí ọpọlọ jìnnà sí ẹ gan-an tábà ṣe wá òkè aṣọ tó ń rà náà wá òkè ìyá òkú wa tó ń ṣaṣọ gidi náà kàtà wà ló ti ń kaṣọ o àbí lọ́dọ̀ ọmọ igbó www.ọmọigbó.com ló ti ń kaṣọ tó ń kó o. ẹ máa ń họ́dà ẹ. máa ń họ́dà ẹ lórí junior máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ náà sọ eléyìí owó tẹ́lẹ̀ náà bá gbà ń sọ láṣọ lòún fẹ́ ra ẹ wò ẹ wò ẹ wò kọtí mi rí bóyá ẹ̀yin ò lò tẹ́ndẹ́sì wà pé àwọn méjèèjì màmá kan náà ló fún un because wọn ò tó fẹ́ fọwọ́ ṣe. èmi ò lọ́pọlọ no torí ayọ̀ tó kọsọ ìṣègùn kan ló fi rí èmi èmi ò lọ́pọlọ òun fi èmi wé òun fi èmi wá láṣọ yìí. Hmm, mo àbú ìwọ náà ẹ ṣàmùpáṣọ ló máa fi gbogbo owó ti yàrá láti aṣọ kó bí kó máa sílè káàkiri nǹkan tó mọ̀ sí bọ́tẹ́ gbogbo yín yẹn ń sọ̀rọ̀ owó tá a fẹ́ pa tẹ̀sí fẹ́ pín tẹ̀sí fẹ́ nà but the thing is ṣẹ́yìn ò tiẹ̀ ro wípé owó yìí o àti ẹ̀ tí ì fojú rí àti ìlọsókè eré tá a fẹ́ lọ àti ìpawó ẹ ti ń sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ pín owó ìwọ fẹ́ lọ bùtíìkì ìwọ fẹ́ ra oúnjẹ ṣé kò yẹ kákò tiẹ̀ máa gbàdúrà pé òkè o ọlọ́run òde tá a fẹ́ lọ yìí o kọ́lọ́run jẹ́ kó lè dùn ká má wí kò kú. ẹ fi òpókè kọ́lọ̀ ń jẹ́ owó yìí o kọ́lọ̀ ń jẹ́ kán ná wa lówó kárí owó ìgbà kí má wí kò kú kò bẹ́ẹ̀ ṣe fẹ́ náwó bẹ́ẹ̀ ṣe fẹ́ pín owó òun lẹ̀ ń sọ àmì ò understand bẹ́yìn ṣe ń ronú ṣá o. mr serious student ah, ẹ pẹ̀lẹ́ o ask and it shall be given ní bible sọ mo lè tẹ̀lé bible ni béèrè a sì fi fún ọ mo béèrè nǹkan tí mo fẹ́ nìyẹn nǹkan tí bá ti béèrè ni mo fẹ́ kó tó bá wù ẹ́ kó fẹ́ nu ara ẹ̀ bèrè. kò wá ṣe bí owó tó ti ṣiṣẹ́ kó tó ti rí tó ti ń calculate bó ṣe fẹ́ náà bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń ṣe. no dey your day make i dey my day no use your own day disturb my own day no eh, eh, dey your day make i dey my day. ẹsẹ̀ ń sọ̀rọ̀ gbogbo yín ṣáà ẹ má sọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ. mo tẹ́. jọ dúró náà wọ́n ṣépè oúnjẹ fún mi oúnjẹ ṣe wá báyìí láyé jẹ báyìí ó ní ọpọlọ oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ wàá lọ sí gáràjì wàá lọ gbé ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù wàá gbé sílé yín wàá ṣe kíní kan wàá gbé sílé jọ tó rí tọ́lọ́hún kò ní ìdìbò òun lọ sí gbogbo ìbẹ̀rẹ̀ lọ ra oúnjẹ o ọmọ kan fẹ́ ṣe lọ my twelve eh? lọ my twelve mo wá sílé yín kẹjọ máa sùn kẹjọ máa jí wàá máa rò báyìí nínú oúnjẹ ṣó ti yí ẹ kò ní ìdí pé òun lọ sí kan lọ ra àmàlà lọ ra kíní kan kó sọ́ọ̀kì lè kò ní ìdí yẹn kò kí ni lọ my twelve wá sílé ìlànà tó bá ti bí ẹ dá tó bá ti bí ìwọ náà dá kò wá sọ́dọ̀ mi lọ́jọ́ kan pé bí a fẹ́ bá ìrìn àzà ni o àbó ń lo ìrìn ni kò wá ní kí n fún ẹ ní oúnjẹ one spoon of rice ò lè rí jẹnu lé mi mọ́ from henceforth. ògùn lọpọlọ olú pimpu ṣe wojú ṣé ń ṣe yíwọ ń ti ẹwé aláṣọ ọmọ kan tó fẹ́ ṣe ọ̀ọ́dà owó ọ̀ọ́dà má ọ̀ọ́dà o mọ torí ṣe bóyá kó lọ France àbí kó lọ àwọn ibi tó bá ti ń kaṣọ kó lọ kaṣọ wọlé kó lọ import ẹ wọlé kó lọpọlọ pẹ̀lú tó ṣe tó yìí ẹ̀yin ti yín ẹpẹlẹ owó tẹ́ ẹ̀ tí ì rí ẹ̀ ń dìbè ẹ fẹ́ ẹ fẹ́ ṣe kíní kan ẹ fẹ́ ṣe kíní kan ṣé òun ní nǹkan tó ń forí rò ni ẹ ní nǹkan tó ń forí rò ra ẹ̀yin ò mọ nǹkan tó pè ní savings ẹ mọ nǹkan pè ní savings tẹ́bà ní savings bóyá kẹ̀lẹ́ tún lọ ra kóló kẹ́ máa kówó yín sínú kóló àbí kẹ́ sí bank kẹ́ lọ kẹ́ lọ kẹ́ lọ open account ṣé ti ẹ̀rẹ́ mi ṣẹ̀rẹ́ mi ṣẹ̀ gbogbo owó tó bá ti sí mi báyìí mo lọ báńkì mo lọ sí èbè. láti ìgbà tèmi ti mọ èmi ò mọ̀ pé lọ́rọ̀ àlùbáríkà lẹ́nu báyọ̀ èmi máa ń fojú wò pé ẹ̀yin méjèèjì yẹ ní sẹ́ǹsì jùlọ bọ̀lẹ́ mi congratulation madam level ẹ̀ ti ọ̀pọ̀ lọ́dọ̀ mi. àtúntò tàbí ṣe wẹ́ẹ̀bù tẹ́lẹ̀. kẹ̀kẹ́ wá rí èyí tí ó bá ìlú pé èmi ń rò ní o ní ìrẹ̀mọ̀ bóyá ẹ̀yin ń rò ó yẹ ká ti ṣoríire jù báyìí lọ hmm. àwọn ọ̀gá ló ń fà wá lọ́wọ́ sẹ́yìn. Hmm. bẹ́ẹ̀ rò ó hmm. pé owó tí ẹ̀ eh. ẹ̀ eh, eh, understand owó tí wọ́n fún wa náà tẹ́lẹ̀ àwọn ọ̀gá ló ń gba púpọ̀ jù bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí bọ́lọ́run ṣe dá mi ẹ̀yin náà mọ̀ láàrin mi àti mi lójú kòkòrò màá ti màá ti kọ́lé sí fọ́. Hmm. ilé alámọ̀ ló fẹ́ kọ́ ni àlè. tí ẹ filẹ̀ máa kọ́lé oní blọọkì. nínú èlò. àmọ́ tá a bá ti lọ sóde báyìí bí n tí báyìí làwọn ọ̀gá ń fún wa. Ah, màámi bó ṣe ń lọ èkó mi náà ah, ṣé mi ní padà drop out of school báyìí. ṣẹ̀dá mi ní ìjọba lágbára ọlọ́run ẹ ṣáà máa fàjọ àrùn mi lọ́wọ́ ká máa ròde ìjọba dúró dá mi lójú pé tẹ bá kàwé ìtẹ̀kà ẹ̀yìn tuntun tó ń dẹ̀ ṣiṣẹ́ alálùbáríkà fún un ẹ máa mú ìrìnàjò máa mi kúrò nínú ìjọba wa. Daniel Daniel arókan arókan ó máa ń mẹ́kún àsùnsùn dá ọkọ mi jọ̀ọ́ má rò gbogbo ibi tó ń rò lọ yẹn wọ́n á kàwé ẹ̀ lákàyege lójú ẹ̀mí mi báyìí ló máa fi ṣàṣeyọrí ló máa ṣàṣeyege tó máa ríṣẹ́ alálùbáríkà. nǹkan tí òye mi lè bí mo ṣe ń wo sàfún báyìí ìgbà kékeré yẹn fi ń yọrí sí èrè kò tiẹ̀ yé ìrànwọ́ nígbà wo ni nígbà wo ni. bùdá mi mo ṣèlérí fún yín pé òdodo tí mo ń lọ lọ́tún láì gbogbo owó tí mo bá pa níbẹ̀ màá kó wálé mọ́mí náà bá dẹ̀ ó máa fi kún ẹ ti gbọ́. bọ́ mo ń lọ sí sùkúl lọ́la mo ń padà sí sùkúl lọ́la. ṣé ọkọ mi fóònù ìpayín mọ́ mi lójú àrùn nígbà yẹn lọ́wọ́ mi ó ṣàgbọ́ nǹkan tábúrò ẹ̀ sọ gbogbo ibi tèmi náà bá lè rìn sí àwọn káàkiri ojú ẹ̀mí mi báyìí ló ṣe máa ṣàṣeyege ò ní kúrò ní iléèwé yẹn lójijì ò drop out rárá gbogbo nǹkan tí má lè ṣe lọ́tún lọ́sìn èmi náà gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ kọ mi ṣàánú mi má ronú mọ́ jù. tẹ́ni tẹ́ni tẹ kí santa tán tẹ kí santa tán ooo. èdìdí ni èdìdí ni ooo. ló dára fún ọ ò ní ṣubú dáa ni dèhùn lójú rẹ jórí jẹ́ sọ̀rọ̀ ọkùnrin ìwé ìdí ẹni sọ̀bọ̀. má fọ̀ má fọ̀ torí forty four minus forty àwọn malia ṣe yẹn èmi gangan rè jẹ́ àgbàṣe gbogbo sọ̀fọ̀ ẹ̀ dálé malia àwa gangan rè yẹn bó ṣe bá mi rí yẹn mo dàbí ọ̀gá bíi lòlójú rẹ̀ àbí kan ti pè mú ìwà àdìmọ̀lá authentic àti sọ́yẹ́rì <laughs> owó oh! owó oh! bó ṣe máa ń rí yẹn nítorí sọ̀fọ̀ kọ́ gàba kí ọmọ ṣe lé ó máa ń sọ̀fọ̀ à ṣé kóun ṣe rán kan èmi tó ń ti ládùn mi ò ṣe rí sọ̀fọ̀ àdọ́dọ́ndọ́dọ́n lẹ́nìí lẹ́nìí gbọ́dọ̀ mọ ilé rẹ̀. Ah, ẹ sọ fún mi fẹ́ yẹn. a yìí gbọ́dọ̀ sọ rẹ torí tí bàtí fẹ́ sọ fún òun bọ̀ àti mú un kọ́ ẹ̀ wọ́n ti gbé ìgbàlẹ̀ àti gbọ́dọ̀ ní kọ́ọ̀bù ẹ̀ irọ́ o ẹ̀jẹ̀ ká wọlé ìkálẹ̀ o ọ̀gá mi bọ̀ o a bí wọ́n ṣe jẹ́ mo sì jẹ́ rí yẹn ń gbọ́dọ̀ sọ rẹ sọ fún òun bọ̀. ọ̀gá mọ̀ pàdé mi lọ́nà èsì o pàdé ọ̀gá lọ́nà irúfẹ́ túdé iṣu dé ìsàlẹ̀ kòkò ah ok ó ti yé mi ká má sọ̀rọ̀ náà wo ilé ìṣe kòkò níbẹ̀ ṣòro dé wù mí tó o bá yé sọ̀fọ̀ ọ̀gá àwọn ọ̀gá rè bá tó ọ̀gá àwa rè ń jẹ́ sọ̀fọ̀ ọ̀gá àdìtọ̀ àṣekiri aṣọ ọkọ kún fẹ́ jẹ wọn fẹ́ mú. fún wọn lóúnjẹ fún wọn lóúnjẹ kí wọn lè fẹ́ jẹ kí lè fẹ́ mú báyìí. Hmm, lọ fọgà lóúnjẹ ti fún náà ràn oúnjẹ lè bí járe wo kọ́kọ́ fún mi ní omi tútù omi àmù wọn bá bú omi òkúta akọ òkúta kan jù sálẹ̀ wọn máa tútù jù sálọ <laughs> fún mi lómi. ṣé ẹ wá máa òkè pẹ̀lú mi ó ti wá òkè ọmọ lọ́wọ́ ni ènìyàn bá fọ́ kó nà fọ́ ọ̀hún ó ti wá òkè rèmi o. Ah, ah, ah ọmọdé ìfìdíkìkì ẹlòmí ò lè ṣe kókó ni. ọmọdé ìgbúnba bọ sórí bẹ́ẹ̀dì wọn máa gbọ́ miau miau miau. káwọn láńlọ́ọ̀dù náà akọ́lẹ̀kùn sọ̀fọ̀ kí ìṣẹ̀lẹ̀ máa sọ̀fọ̀ bẹ́ẹ̀dì àyàn rẹ̀ ṣe kiri ìpariwo ọmọdé ìjọ ọkọ̀ àmì bọ́ sọ̀rọ̀ kó ti gbọ́ kó ti gbà owó ọgbọ́n rẹ̀ máa tọ́jú rẹ̀ ọ̀gá owó owó nìkan rò mọ̀ kó ṣe eyelashes síbi bí ti eyelashes àwọn ológbò. ọ̀gá owó ló lè ṣe. irúfẹ́ ah. owó gbọ́ o kọ́mádìyàn àdìkíní kan àbí mo ti gbé sára mi kọjá mọ́ṣáláṣí tán. ọ̀gá ẹ́ mo bà sọ. ó dà máa fún ẹ lówó máa fún ẹ lówó fọkànbalẹ̀. èrèjè wo àwọn lídìí òrèjè sọ fún two thousand and seventeen ọ̀nà mi àgàgà rí ife tí a kò ní àbúrò wọ́ọ̀lì má máa ṣe kó dẹ̀ sí láì wọ́ọ̀lì má máa jẹ́ kó máa lídìí kíni kó máa kọ́ lò ó ní sọ̀ǹgódé o yẹ́yẹ́ ire o kó o nàgà ẹ̀yẹ máa fún ẹ lówó kó ṣàdìbà ní kó sọ̀rọ̀. mo máa ṣe lídìí o sọ̀bílì tó mọ róòlù kan ìfẹ́tí àfẹ́ṣe ní ọdún two thousand and seventeen kọ́ ìṣe wọ ìgbà ṣe ah, àgbo àrùn máa ṣe. ó ti gbà ọkọ ti balẹ̀ omi gbọ́dọ̀ àlẹ́ ra o. olúwàmọ ni ó o. àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá ọba tó pọ̀ nípa àtàgbára rẹ̀ ń èmi ni má ṣe bẹ̀rù kábíọ́ kan ṣe ọba lónìí títí ayérayé ibà rẹ̀ ń ṣe o kíkó kọ́wọ́ júbà bẹ́ẹ̀ ni o èmi Samuel ọmọ Yefúnbi bí mi ṣe ń sọ yìí dédé bí ràgbá tìlà ṣeré ṣe kàn máa fẹ́ràn mi o ọmọ rìn fẹ́ nẹ kí n rìn nẹ o mo ṣe má jẹ́rìí yẹn o. tó. gbogbo ẹni tó bá ní kí èmi Kàsálí ọmọ Andùgbẹ̀ kí n mọ̀ fẹ́ Déwùnmí ọmọ Àjíkẹ́ gbogbo wọn kí wọ́n mọ̀ balẹ̀ lọ kí wọ́n bá jáde fún tòdògbòrò Samuel o ọmọ Yéfúnbí o Samuel o ọmọ Yéfúnbí o mo mọ̀ kúrò ló ní agídí jù mo kúrò ló ní agídí jù kò kú jáde fún tòdògbòrò ah mo ti gàdá mo ti gàdá. Kàsálí ẹni wọ́ọ̀kì ẹni wọ́ọ̀kì nìbẹ́ kákàlí nínú wá ṣẹlẹ̀ ẹ ṣe ojú ògbè náà tẹ́sí kọ̀ọ̀kan yìí. ojú ògbè lélẹ̀ etí wọ́n tẹ̀ ń kọ́ etí wọ́n tẹ̀ ń kọ́. ọṣẹ tó ń di kọ̀ọ̀kan wa ọṣẹ joy. gẹ́ eh? ọṣẹ kí ló pé. kọ̀ọ̀kan àti joy. èkí eh, wàá lélẹ̀ tó dúdú yìí. kò ṣe dúdú òsùn rèé. ọṣẹ eh, dúdú òsùn ni ọṣẹ dúdú òsùn ni ṣe àwọn mi lè àwọn mi lè bọ̀. ọwọ́ kan nínú ọ̀sán dìndìnrín. ibà ẹ ẹ bọ̀ sí. bẹ́sẹ̀ bá làlùjù. ẹ wò ẹ wò ẹ wò mi ò fẹ́ ẹjọ́ wẹ́wẹ́ bíi anything tẹ́ bá ní láti sọ ẹ sọ ní kọ́mọ́ mi ò dẹ̀ fẹ́ ariwo ẹgbẹ́ abẹ́ ìdáhùn Samuel ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀. mẹ́sẹ̀ ò balẹ̀ mẹ́sẹ̀ sà agbárin àtúbọ̀ dalẹ̀ nítorí sọ̀fọ̀ agbárin máa ń jowó ìlú bó ṣe ṣẹlẹ̀ gangan rèé o ṣé wọ́n sọ fún anybody rè balárí dókítọ̀ ajóró lọ fún èmi náà dẹ́ ṣe kiri mo tẹ̀síwájú mo lọ sí ọ̀dọ̀ ọ̀hún rè má bàa mi ṣe àjò sọ̀fọ̀ kó lè darí mi kó ẹni rè lè fẹ́ bọ́ sí lọ́wọ́ kó bọ́ sí lọ́wọ́ bí mo ṣe ń tọ́ lọ́jà re àfìgbà rẹ̀ mi dé inú gbòòsọ kọ́ mi bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ sí wẹ̀ kí n gbọ́ sóhun tó ń kó bẹ̀rẹ̀ sí kọ́kọ́ kí wọlé lérò ẹ̀ lérò ẹ̀ lérò mi àdé sí ìparí lérò ìkẹ́ kí n ṣe ń má ṣe ọ̀rọ̀ mi má kọ́kọ́ gbọ́ n kò gbọ́ kó ní tọ́ mú ọṣẹ àti kọ̀ǹkọ̀ dúdú ìbílẹ̀ kọ́ imú síwájú kọ́ ìtẹ́ ejò gbẹ̀ngàn. wọ́n ti sọ wọ́n ti sọ wọ́n ti sọ mo ti mọ̀ pé bí ejogbe náà lọ ejogbe wọn lórí tí mo tẹ èmi fẹ́ ejogbe. ejò ejogbe rò tẹ. tààmú mo tẹ ejogbe àbí mo tẹ àwọn rí. àwọn rí sọgbẹ obìnrin sọ àwọn rí dùgbẹdùgbẹ ṣe jẹ àdárọ tí mo tẹ ní. ira ejogbe ejogbe. kí ló fa gbogbo eléyìí kí ló bá gbogbo eléyìí wá àti ejogbe àtàwọn rí ṣé ó yẹ kẹ́ lọ máa ṣàṣírà yín ẹ́ dẹ́n sọ pé ó ju ogbè ọ̀wọ́n rí lẹ sọ rojọ́ síbi tẹ́jọ́ ibi tó bá fẹ́ rojọ́ sí ni kò rojọ́ sí baálẹ̀ bí mi ṣe sọ̀rọ̀ rẹ lẹ́ni ìbátẹ ìjọ ògbèdè rè ọba fáńgà kó ní ìsọfọ ọwọrin ṣògbè ògbèsọ ọwọrin èṣùgbà èṣùgbọbọ tiẹ kó máa lọ kó ibẹ̀ ìsọfọ ọmọ yẹn fún bí o. ó darúkọ ọmọ yẹn fún mi ó darúkọ yẹn fún mi ó darúkọ yẹn fún mi. Samuel o Samuel o anybody rẹ bá mi bá mi dùn déhùn mi o tí sọpọnà kó pa o tí kò tọ̀ wọ́gbó lọ rè wá sọ kó dùn mí dùnú ẹ̀ ó fẹ́ bẹ lọ́rùn. yẹn mi sọ fọ ọ̀rọ̀ yìí ọ̀gá gbọ́dọ̀ gbọ́ sí yẹn mi sọ fọ ọ̀gá sọ kọ máa bọ kọ jẹ kálá sọ iná dọba lẹ. Ah. ó wọ sọ àwúre. Ah, sàmú sàmú balẹ̀. kásá balẹ̀. ìdọ̀bálẹ̀ ò ṣe wà. ẹ nítorí burúkú sẹ́rí sẹ́rí kò dá sẹ́rí tí ẹ máa ń ba inú bíi ní láyé yìí kò sí ní kò kàn tàbí wá wò ó bẹ́ẹ̀ sì ń wo lóòótọ́ ó bá tiẹ̀ lọ èmi ò tiẹ̀ mọ̀ kó wà ń bẹ̀ èmi náà bá tèmi lọ ni bí ó ṣe dáa èmi àti ẹ sì ní ibì kan tá a jọ fẹ́ ṣe bí olóògùn báyìí nínú eré kan tí ọ̀gá wa kọ àbí mò ń parọ́ ní ọ̀gá wa. ẹ ká tètè tu ẹ lọ. ẹ ni mo bá lọ pé à kí n tiẹ̀ kàn lọ kí n kàn lọ ṣe àdúrà tèmi náà o àwọn pírẹ́yà mi mo bá lọ o àdúrà tó àwọn pírẹ́yà ní í ṣe pẹ̀lú àwọn kíní àwọn ifá kan tá a gbọ́dọ̀ tẹ̀ ní mo fi tẹ ẹ kíní ifá ọ̀wọ́n ní gbogbo tí mo tẹ̀. èmi èmi o pé kí ipá mi ó sì ká Samuel o kí n jẹ́ rí Samuel o kó sàn kú o. lóòfin lóòjì ogbè èmi ẹjọ́ gbèrè wọn ni mo lò tó bá tún gbọ́ kó lẹ́nu yín iná jó yín èmi tẹ̀ sọ pé ká sọ ní ti bàbá àtọmọ ni ẹ lọ ń dọ́rùn nǹkan tó tó báyìí wò lẹ́yìn àbí ṣé kí n kú pè yín kẹ wá bá wọn gbìmọ̀ mi. ẹ má bínú ẹ má bínú bàbá ẹ má bínú. ẹ wá mi. ẹ o ẹ ṣe sórí wọlé bẹ́ẹ̀ ti gọ́ yìí mo mọ̀ fi wẹ́lẹ̀ tún gúùpù mọ́ mi ní orí wẹ́lẹ̀ tún gúùpù mọ́ mi ní orí torí pé mo ti gù ẹ́ bó o bá rí rìásà náà wàkàrànjú wàkàrànjú wọn wàkàrànjú wọn inú ẹ̀ ìdílé sàn ṣùgbọ́n o ọlọ o ti wá tó gẹ́lẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìbálẹ̀ ẹjọ́ torí tọ́lọ́ ẹ má bínú sí mi ẹjọ́ mo fi ìdájọ́ sọ́wọ́ yín. wo pẹ́ntigọ́ àbí kí ló ti pè é lókè à tí ò bá sí bó ṣe jẹ́ ó yẹ kí n pe ọlọ́pàá kan wá arrest mi. Ah. àkí ló ń ṣe àkí ló ń ṣe ẹgín kò dẹ̀ jọ mí lójú ó kù díẹ̀ káàtó wọ́bọ̀wọ́bọ̀ táwọn ọmọ ẹ̀yìn ṣe yìí kò bójú mu tó ò ń fún ọ lẹ́kọ̀ọ́ rárá mi dẹ́ ti ń sọ pé ẹ̀ ń ṣe tírénì yìí ni kí lorúkọ ti tiẹ̀. adéhùnmi lorúkọ mi ta. ohun ọ̀rẹ́ rẹ rí ládùn. ẹ gbé gbígbé ní ṣé mo béèrè question lọ́wọ́ yín déwùmí nì ó rọwọ́ ẹ̀ bó ṣe ń fò lọ déwùmí náà ni ah, ẹ ìjọ jàre ewu ló dẹnu kọ ìfẹ́ kọ́ ẹ. kọ́kọ́ ni òun kan sí mi sà. o ò fẹ́ yàn kankan. bẹ́ẹ̀ ni sà àwọn méjèèjì lọ fún mi lówó pé kí báwọn fi bá déwùmí sọ̀rọ̀. Ah! <laughs> ládùn wífọ omi jíṣẹ́ òmùmí sọ̀ndà làǹbà. ẹ ẹ fún lówó. nǹkan ò sọ fún ò fún lówó tèmi náà ẹ lọ ka kó owó kó obìnrin ẹbí tó bá ẹ mú owó tóòsì obìnrin nínú gúrúùpù mi. wẹ́n introduction wẹ́n mi ṣe introduction àbí introduction ni àá pa ẹ́ introduction ẹ òun àá pa ẹ́ àbọ̀wá bá ọ̀rọ̀ yín o tó ti yẹ yín àbọ̀wá bá ni ẹjọ́ má bínú sà ẹjọ́. ẹ gbọ́ ti tèmi nǹkan tó wà nílẹ̀ yìí ò le o sórí Kàsálí màá fẹ́ kó yọ ní group ah, ọ̀ kófìlú lẹ̀ fún mi ìdájọ́ mi ò jù bẹ́ẹ̀ lọ. agbárí ìdówó ẹ yẹ yọkọ ònú gúrùpù yín tàbí kó fìlú lẹ̀ fún mi. mo ti bẹ̀rẹ̀ sẹ́yìn ti pẹ́ àgbà tó bá ń wá sátífíkẹ́tì òjijì tó bá ń wá sátífíkẹ́tì òjijì ẹ wo balẹ̀ ẹ jọ nítorí ọlọ́ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ fi mi èmi ti pẹ́ lẹ́nu sẹ́yìn mo wà lára àwọn àgbàsí pẹ̀lẹ́ mo wà lára àwọn àgbàsí pẹ̀lẹ́ ọjọ́ àdálẹ̀. mo rẹ́dí àti ṣe fídíọ̀mù fún ẹ wọ́n lè wá tún gúrùpù mi mo ṣe fídíọ̀mù fún ẹ mọ àwa túmọ̀ wá bá ìlú jẹ́ mọ̀ lórí. agbára ìjọ owó ìdùnnú bẹ́ẹ̀ ṣe sọ yẹn ojúmọ̀ mi nù. sàmú kò sì bá mi wá tó wá wá wá. bí bẹ́ẹ̀ ti tò bá ti tò o. Má o. Má o. Má o. Orí

Thank you. 你老妹不能有医生？你老妹不能有医生？ lè máa lè àbíràn kan bájà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn máa ń sá fún yín o sọ pé kẹ́ wà lóru nísìnyí àwa ti kiri àti dúró tán kẹ́ wà lọ́sọ̀ọ́ bá a dá padà ìyẹn kó má sọ dédé rọbíṣẹ́ ló lóyìnbó sọ rọbíṣì ń ra o ah. ẹsẹ̀ yẹn wọ́n ṣe kiri má tún sọ̀rọ̀ pẹ̀ntigọ̀ má sọ̀rọ̀ o ibi ó ní ọba sọ̀rọ̀ sí kọ́ bàbá ẹ sọ fún ẹ ọkọ̀ ọ̀nà kan sọ fún kófí bọ́ ọ̀nà kan sọ̀rọ̀ kéèkó kéèkó ẹ̀ jẹ agbàná rẹ̀ má wọ lówó náà. etí kí àyẹn ẹnu ẹ wo omi tuntun ti wo. ẹja rọbíṣì ti kó náà o àwọn ẹja rẹ̀ jẹ́ kiri rẹ̀ nẹ́sẹ̀sì. èyí rí kásálí bẹ́ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ samuel rè ọmọ yegun bi im dúró tán o im dúró tán mi ò fọ́ o. ẹ dẹ́lẹ̀ malian dẹ́ padà minus four mu forty. àtúnṣe kiri ó pọ̀ o it's plenty ìdíyẹ o. quality irú àbá má ṣe lé ní pàṣẹ má ṣe rè ijó ẹsẹ̀ rò wà àbẹ́gbọ́ ẹni ìbàdàn máa jó ọwọ́ ẹ rà ó má dàbí sọ fún ẹ ṣe Shaolin Temple òun rè yẹn ẹ tún padà ẹ òun rè yẹn kébà á má ṣe látàárọ̀ kóyún tó má ẹgbẹ́ náà tó sàlẹ̀ ẹ ẹ̀mú ẹ̀ káàmá tí wàá mú ẹ̀ gangan òun rán pè ní wọ́n ti parí ẹ̀ náà ìbá ṣe má lọ rè o james ọmọ ẹ̀ kan ó ti yá o onílù ṣé rẹ́dì. ìyáálé aládùnkẹ́ fàdùnkẹ́ mọ́ra ò ṣe bí ìwọ làgbà o. ìyá. sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ dẹ́hùn mi dẹ́hùn mi dẹ́hùn mi ta ló wà ní ẹgbà mi dẹ́hùn mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹgbà mi o ẹgbà mi ta ló wà ní dẹ́hùn mi dẹ́hùn mi wojú mi wo tó yàtọ̀ ní sùúrù sùúrù kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé tí wàá sí dẹ́hùn mi láì àníjú àní ṣiṣẹ́ rárá. àlejò o tí wàá sí dẹ́hùn kò sí jó. bẹ́ẹ̀ ni inú dídùn ló mórí yá wa kí ni ìdùnnú wa tí déwùmí ò bá síbẹ̀ òun ló ń jó níwájú. ìtẹ̀ ń ṣe ẹnìkan o gbogbo àna ẹgbẹ́ ìlà olè ọ̀pẹ déwùmí yìí ogún ńlá ló jẹ́ láàrin wa o déwùmí dẹ́ni ìyá àlùbáríkà ńlá ni o òun ló máa ń sábà dúró síwájú tá a bá ń jò òun la máa ń wò tá a bá ń jò. nǹkan tẹ́mi mọ̀ ni pé àdúrà kan ṣoṣo ni ká máa ṣe ń sìn àdúrà yìí ni pé kí déwùmí máa pa. Ah! Ah, ah, ikú kẹ̀ wá o. kí ló dé tẹ́ ẹ kọ hà èmi kàn ṣàdúrà ni èmi kàn ṣàdúrà ni pé kọlọ má jẹ́ kó kú Ọlọ́run jẹ́ kí dérò ikú báyìí láéláéláé Ọlọ́run jẹ́ kó kú ikú bá wo. اللهم صل على سيدنا محمد الفاتح لما يغلق ولا عاد لما سبق ناصر لا قبل ولا عاد لا صراط المستقيم وعلى اله يا غنغر يا متعال العزيز الله لا اله الا هو القيوم لا تغش سنوات ولا نوم له ما في السماوات وما في الأرض وإن شاء شيء أكبر عنده إلا باسمه الله ما بين أيديهم وما أشفعهم ولا يجن بشيء من عندي إلا بما شاء واسع كرسي السماوات والأرض ولا يغوص في السوء آمين àdéhùn mi ò ní jó tó bá ń lọ òkú máa fura ìrọ̀lẹ́ ayé làwà orínú ara wa wúre. ẹni abínibí ń dání ẹni abínibí ń dání ọ́ oh. ẹni abínibí ń dání òwe. Oh. onílara ènìyàn ẹ sá fúnrú wọn òwe. Oh. àwọn abínú ògo àwọn abínú òre ò ẹ fúnrú wọn. wọ́n ta fìtìlà fún ni wọ́n tún fi kòkò dé pa àwa máa rí di níṣẹ́ Elédùmarè òye ohun tọ́lẹ́hùn ó ṣe kò fi ẹnì kankan èdìdí ayé ni òye adéhùn mi ò òkúta tọmọ lẹ́kọ̀ọ́ sílẹ̀ ó di pàtàkì ìgúnlé ẹni tó rí bá ti dá kò ṣe farawé wà áyé dàmílẹ̀ sàn ọlọ́run ọba. báwo bákan náà sì ni o bákan náà ni ìrora ti pọ̀ jù fọ́mọ yìí ìrora ti pọ̀ jù kí ló dé bákan náà ni. Thank you. lọ wá bí. mi mọ̀ àfi ká lọ wọnú ilé ni káà náà tiẹ̀ rí bó ṣe rí. ó yẹ ká lọ wò ó mọ adébẹ̀yẹ ń sin máa sunkún ni ojú mi ò ní gbà á. Iruka lè báyìí kíkírú kí ni gbogbo ilé ibà yìí. ká lè tiẹ̀ yá ká lè padà sínú ìyàsá ká yá. dẹ̀ sí wí ṣé ẹni ṣọmọ mi ṣọmọ mi kú ni ah, ah, ọmọ tí kì í bẹ̀ sí kakọ́ ní òkú àjọ o sórí wọ bọ́ọ̀yì sórí wọ bọ́ọ̀yì ọlọ́run máa jára kì í bẹ́ẹ̀ èmi ó gí èmi ó ní group mi máa rà kì í mu di máa yú ẹ̀wọ̀n ti gàpá kakọ́ ní kó ni ọmọ lè Hmm. mo tó mọ ọmọ ṣe deputy governor. Ah, ah, wo la jẹ wo wo wo wo ti jẹ wo wo ti ẹnu akadé mi tèmi fẹ́ rí n rò bí o yáwó rè mọ gbé gbajú mo fẹ́ máa ṣáàkì ẹ̀kọ́ nínú gúúpù yìí o. àtúmọ̀jẹ sára ọmọ ìyá wo ó ń pọ̀ sí ni ẹ gbà mí. ìyàwó a ní kékeré ká fọkàn wá sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run nìkan lọba tó lè ṣe dára fún ẹ̀dá o ṣe rí ẹ má yẹn ká máa ronú bíi bíi bíi aláìnígbàgbọ́ Ọlọ́run ló ní ẹ̀mí òun ló ní ara òun ló lè pa òun nìkan ló lè jí ẹ jẹ́ kájọ máa fi ọkàn gbàdúrà mo mọ̀ pé eléyìí ọlọ́run fi ń dán wa wò ni àdánwò ìdánwò lásán ni ó dẹ̀ wá ni ó dẹ̀ máa lọ pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n tá a bá ti ń ṣe iyèméjì tá a bá ti ń ṣe iyèméjì pẹ̀lú ọlọ́run gbogbo wàhálà wa ọlọ́run máa yẹ kó já sásán ẹ fọkàn balẹ̀ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run lọ́la kaaba lọ́la medina lọ́la bẹ́tìlá tíìkì e, ara àlájà máa yá. adéwọ̀n be You know you have to be very strong for me, Hmm? You still have a lot of things to do, but now we'll go there. Please, mommy, please, eh? Torí mi, torí mi, jọ̀ọ́, ṣùgbọ́n, Bẹ́ẹ̀ni. Gba ọlọ́run bá mi, nǹkan kan ní ṣe dé, ara dé òun máa yá, gba ọlọ́run, ayé tí òun ṣe dé òun. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. alhamdulillah. ẹ bá mi wò ẹ bá mi wò déhùn mi déhùn mi ìyàwó ẹ déhùn mi ẹ àpá dé déhùn mi déhùn mi déhùn mi déhùn mi déhùn mi déhùn mi déhùn mi. bẹ́ẹ̀ ṣe lóyún ṣe èyí tí ìjọba bá ti ṣe òun ni èmi náà máa bájọba ṣe ìgbà tẹ́jẹ ti sọ pé àwọn inú mi dùn tìlú wa ń bí níjọba fẹ́ kí ó wá ṣeré fáwọn dúdùnú tèmi náà ni dúdùnú mi ni nítorí pé ládùúrú àwọn tí àwọn ìjọba fi ìwé pè àwọn oníjó tọ̀dọ̀ wa ń bì àwọn inú mi dùn ni ìjọba ní kó wá ṣeré fáwọn àbí nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi kọ́ nìyẹn ẹ kò sí problem tó bá jẹ́ pé nǹkan tí ìjọba ń fẹ́ nìyẹn there is no problem nǹkan tó kàn ń dùn mí ni pé ọmọ tẹ sọ pé ẹ nífẹ̀ẹ́ sí jù tó ń lè di ijó ọmọ náà ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí and èmi believe pé láìsí òun bẹ̀ àwọn tó kù ẹ̀ náà dáa up to the task àwọn náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin bá gbà yín níyànjú pé kẹjẹ kan èèyàn wà àwọn náà máa perform dáadáa. ẹ ṣe gan sa òótọ́ lẹ sọ tẹ bá ní pé kí àwọn tó kù kan wá perform hmm. a máa jẹ́ ká perform but àwa làwa ń ṣáàjì àwa ní kọmitì àfẹ́ ní tì kò tiẹ̀ disturb rárá sí nǹkan tó jẹ́ ká wá bèè lọ́wọ́ yín nìsín. ẹ fọwọ́ sí i ah, nǹkan kékeré nìyẹn Eh, that's it sir. nǹkan tí colleague mi sọ right ni eh, but tí o bá perform ní iye yìí á perform next time. Eh, èyí tíjọba bá ti ṣe lèmi náà ṣe àbí kò yẹ yín ẹjọ́ náà bí. hello. yes baálẹ̀ ló ń sọ̀rọ̀ ṣé kò sí kí ló dé kí ló dé tẹ̀ ń ké ah, kí ló fariwo ẹ́ irọ́ ni o ah báwo lẹ ṣe ṣe ah ṣé kò sọ àwọn doctors ńbẹ ni ẹ wò ẹ wò ẹ máa jọ yín very soon ṣe ti gbọ́. ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ṣàìsí. ah oh my god. ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣe ṣe ṣe ṣe fún wọn tó jẹ́ pé ààrẹ fẹ́ gbé kó wá bà fún ọ̀gá ah. oh kí wọ́n ilé ìwé gbígbà kí la fẹ́ ṣe. Oh máa yọjú síbẹ̀ mọ ó ṣe jẹ́gbà tí ayọ̀ ẹ̀ fẹ́ dé ló wá dísáì láti ṣàìsí. Hmm. ah ọlọ́run mà tóbi o. Um, okay, I, I really man love All right, thank yeah, you very much. Oh, it's all right. I all really appreciate oh, okay, that. Okay, okay. I'm so sorry for this one. Ah, Ọlọ́run Ọlọ́run o. Àjọ sábà yẹn Ọlọ́run dé òun yóò máa gbọ́dọ̀ fún un. Èèyàn bí àwọn ẹyẹ kan bí. Àdéhùn mi ògo mélòó ni mo bí ògo bọ́dún lórí lórí. Bàbá bí àwọn ẹyẹ gbà mí ah my Naomi máa kú Naomi wọlé mi Naomi lajú Naomi lajú ọ̀rọ̀ wa jẹ́ ọwọ́ gbọ́. Yeah! Yeah! Màámi, ọ̀rọ̀ tòun ló padà bí sọ̀rọ̀ fún mi. Ẹ jẹ́ ká lọ sí i. <laughs> Ah, bí o lè sí o. Bí <laughs> o lè sí, bí o lè sí. Mo ní ilé kúrò nílẹ̀ ẹ̀jẹ̀ lọ sí. Ah, bí o lè sí o. Ah, ìgbà mélòó lè fẹ́ ṣe lè da ọjọ́ mélòó lè fi ṣe lè. Ẹ̀jẹ̀ lọ sí. <laughs> o ti parí ohun tó wá ṣe lóde ayé ni kó o tó fẹ́ wọlé lọ ìdí pàtàkì tí lẹ́dùnmarè fi bẹ́ẹ̀ sóde ayé wo ìwá sí ìmúṣẹ nítorí ìdí èyí kò tí ì bẹ̀rù o ní láti padà sóde ayé kí o lọ ṣe ohun tí lẹ́dùnmarè fẹ́ kó o ṣe tó bá tó àkókò tó máa padà wọlé a ó da ìpè sí i. mi ò lè padà sílé ayé mọ́ o ní kíkún ẹ̀gbìn wàhálà àti ìdààmú mi ò fẹ́ padà sílé ayé mọ́ kí a lè mọ ìdí pàtàkì tí Elédùmarè fi dá wa sáyé àti bá kò ṣe máa dúpẹ́ lẹ́wọ̀ Elédùmarè òun ni àwọn orúfẹ́ nǹkan báyìí ṣe wáyé sórí ó padà sí òde ayé ó lọ kọjú da àwọn ẹ̀gbin ọ̀hún ó sì jagun ó ṣẹ́gun aráyé yóò wá ti ara ẹ̀ ó fi yé Elédùmarè ìdí pàtàkì tó fi wá sáyé yóò sì wá sí ìmúṣẹ. Ah, ìnira yóò fi ìtura sí ọ̀nà padà sóde ayé Bọ́lá bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì. <coughs> yín ò ní ṣubú dànù ẹ máa lọ rí ẹ máa lọ rí mo dẹ̀ mọ̀ pé èyí tó dáa lọ́wọ́ ìjọba máa ṣe. bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí inú bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa. ẹ ṣe rí kí mo tó wá síbí ọ̀gá ẹ̀ ti jẹ́ kó yé mi pé òun ò ní lè ráyè nítorí pé ó nípàdé kan tó ń lọ tó jẹ́ wà important àdẹ̀lẹ̀ wá yẹ déètì fún ìjọba nítorí pé ìjọba ni wọ́n inú mi dùn yìí pé àwọn ìjọba wọ́n gbé ìgbésẹ̀ láti yọjú sí wa ní òun yìí ẹ mọ̀ pé iyì ni fún ìlú wa ìyẹn jẹ́ pé ajá mọ̀ kankan lójú ìjọba and eh, mo mọ̀ pé eh, goods are coming for you people and eh, mi ò mi ò àní sọ̀rọ̀ tán níbi tí mo dé màá fẹ́ kí ìjọba fúnra ara wọn kán bá wa yọ̀yọ̀ lẹ́ẹ̀ hmm. nǹkan tó dé tó tán fi wá kí wa nílùú yìí afẹ́kàn fẹnu ara wọn sọ. ẹ balẹ̀ àgbà onítán lórílẹ̀ o ah lónìí inú mi dùn ayọ̀ mi kún in fact gbogbo yín lólóríire òní ẹ kíra yín kú oríire. nítorí náà náà ṣe gbé mi dìde pé kí n wá ká wá fi ẹ̀mí ìmoore hàn a dẹ̀ tún fún yín ní àmì ẹ̀yẹ àmọ́ gbogbo yín náà lè gbìyànjú ṣùgbọ́n nínú olóríire àtúmọ̀ rí olóríire gbogbo wa lolóríire o. ẹ arábìnrin adéwòlú ló. mo kí ẹ kú oríire ẹ ìjọba wa rán mi sí ẹ wọn nínú àwọn dùn wọn fẹsẹ mi mú rẹ hàn wọn ní fún ijó tó ń ṣe àti eré tó ń ṣe yìí o pé tó bá fẹ́ lọ lóyìnbó lọ fọ́dà mọ́ àwọn wà lẹ́yìn ẹ̀ bíi wọ́n tún ní kò tán síbẹ̀ ó wá kàwé ó rẹ̀ díẹ̀ ó fẹ́ lọ òkè òkun wọ́n ní kò wá wòkè báyìí kò mú Germany kò mú US kò mú anywhere in the world tó bá wù ẹ́ láti lọ àgbàlá wọ́n tún gbé e. <laughs> it's okay it's okay ẹ̀kún ayọ̀ ló ń sùn ẹ̀kún ayọ̀ ni ẹ̀pààyàn kò ní kò sì wá tán síbẹ̀ o wọ́n ní pé o tẹ̀ wá tún bọ̀ láti ìlú òyìnbó kò fẹ́ fa báàgì kò fẹ́ fà fún mọ́mì kò fẹ́ fà fún dádì wọn lágbára kan tún gbé e <laughs> ẹ kí kú oríire it's okay it's okay it's okay congratulations ṣe wọ́n gbé e. léwu mi sori lágbára ọlọ́run oríire abẹ̀ká oníṣubú dáná ọ̀hún àwọn òbí ẹ̀kẹ́ sì máa ti ṣe ẹ̀jú báyìí. àmín. o ò ní jọrẹ lójú o. àmín. mo mọ̀ pé o ṣe ìbẹ̀rẹ̀ ìgbéga ayé ẹ̀ so inú mi dùn kí ni ẹ. ẹ jẹ́ sàmú ní nǹkan tí mo fẹ́ sọ. ọlọ́rọ̀ tó fẹ́ bá lọ́dọ̀ sọ. ẹ ìjọ kìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lórí gbogbo kí ẹ ti ṣe fún mi níta èèyàn kan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ mo ní ṣùgbọ́n kan ní sà. ṣùgbọ́n kan kí wàá ní ṣùgbọ́n kan náà. ó máa ń wù mí kẹjọ fún gbogbo àwọn ẹgbẹ́ mi kẹjọ fún gbogbo wa ní sọ́dà. ọ̀rẹ́ mi ládùn ó máa wù mí kájọ lọ sí ìlú òyìnbó nínú bá ti ní bá ṣe ogun ní ìlú òyìnbó. ọ̀sẹ̀ sórí agbára yẹn ò sí lọ́wọ́ ìdílé ó dẹ̀ rí gbogbo ẹyin tẹjọ wà ní ibi tẹ ti ń kọjú mi ò wá lè sọ bóyá agbára ìjọba máa gbé bóyá káwọn bá wà fẹ́ sí tí ìjọba bá fi ẹ̀rín sí ẹ̀kẹ́ rú àwọn eléyìí wàá délé wàá ròyìn ẹ̀ṣẹ́ ẹ̀dẹ̀ mọ̀ wípé election second term tó ń bọ̀ hmm. tí irú àwọn eléyìí bá délé tó máa sọ fún àwọn ará ilé wọn wọn á tún gbárùkù tì wá àbá tún wìn lẹ́ẹ̀kan sí i. Hmm. ẹ tó tú ni kí ló tún dé ṣé kan tún ra lẹ́kùwọ̀ náà ni èwo lọ́wọ́ tó náà sókè kí ló dé lẹ́nu tó fẹ́ sọ kí ìjọba ra plé ìwẹ̀ ẹ́ ọ̀yá ẹ dúró ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ̀ ọ̀yá àgbọ́ àgbọ́ ẹ̀yin èmi àti ṣó àtàbù. Ó là bú nù wọn. Dìde my friend. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀bù a tó sí wa. Ah. Torí pé èèyàn burúkú ni wá, àwọn aláṣẹdé ò fi báyìí. Ẹ eh, afa, mo dúpẹ́ níwọ̀ wọn o ẹ ṣé olúwa dúró tì yín àmín àdúrà tẹ ṣe fún wa lórúkọ ọlọ́run alààyè àdúrà náà gbà àmín ṣùgbọ́n ẹyẹ bẹ́ẹ̀ ṣe fún wa lọ́dún ẹ̀tọ́dún tó ń bọ̀ lórúkọ ọlọ́run alààyè náà lẹ́tọ́ máa ṣe fún wa à ń ṣe mo dúpẹ́ níwọ̀ wọn o ẹ ṣé o lórúkọ àwọn ẹ̀sẹ̀kútìfù mi rọ àwọn ọmọ mi tó jẹ́ ẹ̀sẹ̀kútìfù mi náà níbẹ̀ o. Ah. èmi rè súnmọ́ wọn gan. yóò ṣe introduction yóò ṣe stupid introduction èmi ni igbákejì wọn jàre kíbọ̀dì náà jókòó ṣé èsì èmi rè má jókòó síwájú sùnmi pù. lẹ́yìn ọdún kẹfà tí mo dé. ṣé kí ló ń wọ̀ ni wọ́n bá mi tò níwọ̀n yẹn tó tò ọ̀n dààmú gbó ah, ah, ẹ má bínú jàre ẹni tó ṣe igbákejì mi èyí wo ló jẹ́ kí ní ẹ̀ kí ló dé. Eh, ah, so mo dúpẹ́ lọ́wọ́ yín hmm. ní orúkọ àwọn méjèèjì náà mo tó fi dúpẹ́ Olúwa wà pẹ̀lú yín sà. ṣùgbọ́n bàbá wa ó tún kún nǹkan yẹn kan o hmm. ṣe rí arábìnrin tí mo pè sẹ́yìn náà ọmọ yín lẹ́ǹkan yẹn Ah, déwùmí ni déwùmí lẹ pé. déwùmí ló máa jẹ rèrè pẹlẹngẹ. déwùmí ni <laughs> ah, ẹ wo ẹ wá àfa ah, ọmọ ṣẹ̀ṣẹ̀ dè ní ẹ lè pé sísẹ ẹ lè pé sẹrẹ o kò sí mọ láti. ibi ni nfẹsọ ẹsùn yẹn ọ oṣù méjì ló máa ṣe lò ẹni ẹjọ ẹ má máa sọ fún ẹ má kọ níyẹn wọn tú o ẹ ìmọ̀ṣẹ́ o. ẹ ní sùúrù ọgbẹ ní àá àyè kan tòtí tó wóró wóró wóró wóró wóró wóró wóró ẹlẹ́nu ẹyẹ ẹ jọ̀ọ́ afárá ẹ má bínú mò ń gbọ́rọ̀ yín ẹ jọ̀ọ́. ṣé rí arábìnrin yẹn mo fi ọlọ́run búra fún yín ṣé rí àlùbáríkà tó wà lára ọmọ yìí jalajala lu ṣe ló dàbí pé kéèyàn dáná kéèyàn ṣe bí ráìsì kọ́mọ yẹn wá jẹ́ bí iyọ̀ bọ́mọ yẹn ṣe jẹ́ fẹ́gbẹ́ yín ni so òdí déwùmí dábàá ti kó déwùmí dàtí fi sínú ẹgbẹ́ dábàá la pàfọ́ọ̀mù lóde àwọn èrò akáwà àwọn aṣòròbọ ẹgbẹ́ mi àbí. wàláyé tàlá ìṣòro. ní déwùmí. Ah, ah. ẹ ní sùúrù jàre ṣé òun yàn bá yín sọ ni ah, wótò wótò akájọ tòtòtòtòtòtòtò ẹ má bínú àfà. yẹ sà. ṣe rí arábìnrin tí mò ń sọ yìí hmm. ẹ má jẹ́ kí ó fi àárín ilẹ̀ níṣẹ́jú kan táwọn èèyàn kan bá wà tí wọn ò ní rònú pọ́ fẹ́ wá wò yín tẹ́lẹ̀ wọn á débẹ̀ wá wò yìí. Ah. Ah. déwùmí tún lè fa crowd. ẹ jọ ṣé déwùmí o ti join politics dán. ọlọ́run ọba ọmọ ṣé o ló taari ọmọdé wù mí sínú gúrùpù mi o. ṣe rí àlùbáríkà tó wà lára obìnrin yìí àlùbáríkà tó wà lára ọmọbìnrin yìí. Eh. kó ní tọ̀hún jẹ́ ẹni tó ń rún pàtí ò ní nǹkan kan tí gbogbo nǹkan ò sí fún rárá. Hmm. Ah. oríire máa ma dìde sí. àfa ẹ jọ ibi rẹ sọ̀rọ̀ de kí rẹ sọ̀rọ̀ de ẹ jẹ́ kí n sọ kó ní ọ̀fẹ́ ọmọ yẹn àbí kó ṣe boyfriend to girlfriend tó ń tiẹ̀ kán sọ fún òun máa nẹ́ kó nẹ́tàn kán máa fọ́ra hàn lẹ́nu kán máa gbára hàn lọ́tún kán máa gbára hàn lọ́sì bí alùbáríkà yẹn mo ṣe máa rí lọ́dọ̀ ẹni rẹ̀ bá nẹ́. èèyàn lè nà ẹ hmm, èèyàn lè rún gan kódà o lè la bí abọ́ bọ̀ títí ẹ bá ta tán ó ta tán délẹ̀ délẹ̀ délẹ̀ ni. ṣé kí ló dé jẹ́ pé gbogbo tí mo máa ń rò láyé mi ló jẹ́ pé èrò ọkàn mi nìwọ náà máa ń rò sórí ẹ̀ ti burú dànù ni Samuel ṣé ọmọ lè kọjá náà kí n sọ fún ẹ wo ọmọ àdúgbò kọ́wá ọmọ àdúgbò kan ẹ̀ àbí kí Kamilu mú ẹ ṣé mi lè sọ àdán. Ah, ah, kí ló dé dibẹ títún dára ká tó àwọn bíbò wọ̀nyí má àfẹjọ má bínú wàláì Ọlọ́run ò mèrè o ṣe rí àsìkò ìgbà kan wà tó jẹ́ pé tíyàn bá ń sọ ọ̀rọ̀ tó jẹ́ bí ọ̀rọ̀ kàrámọ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣeré láàrin méjì àbí kíyàn máa jà àbí kíyàn máa ṣọwọn kankan tí ò bá mu ṣe rí arábìnrin yìí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀gbọ́n wa yìí sọ èmi ò mọ̀ ń pa yín àmọ́ tí èèyàn bá lè fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó hmm. tí ó dẹ̀ kì í ṣe pé lára yín ló fẹ́ hmm. wàláì ó tó kẹ mú ọkọ ẹ̀ kẹ yàn lọ́rẹ̀ torí kó má balẹ̀ kúrò láàrin yín. ẹ máa tiẹ̀ máa súnmọ́ wọn ẹ má wọrí. alátiṣe mi a máa ti ṣe àárẹ̀ afẹ́ ẹ̀ máa tètè tó yẹn fa àwọn èyí lẹ̀ ẹ láti ṣe tèmi ló mọ̀ máa ti ṣe àárẹ̀ ẹ jọ. ẹ mọ̀ pé èèyàn lè fẹ́ yàwó sí i kó ní kíyàwó má ṣe nǹkan kan mọ́. ayọ̀gá ẹ dákun ẹ má bínú ọlọ́run á fi iṣẹ́ ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́run á bùkún yín ọlọ́run á sagbára yín dọ̀tun ẹ ṣé gan sà mo dúpẹ́ lọ́wọ́ wọn o mọ́ sàlámù o. wọ́n ti ń dà mí láàmú lé tẹ́lẹ̀ pé kí n mú ìyàwó wa hmm. ọlọ́run sì ti ṣe é nù ọlọ́run ti bá mi ṣe ìyàwó ẹ̀sán tẹ́ bá fẹ́ gbà gẹ́gẹ́ bí àná kémi ò ṣe fún yín. kásálì ẹ lè wọ̀kì. kí ló dé. kásálì ẹ lè wọ̀kì. Ah, mú àtúmọ̀ àdàgbà mo ti dàgbà kí n má fẹ́ yàwó mọ́ ni. ẹ lè wọ ọkùnrin tí dàgbà ẹni tí wọ́n bá forty ẹ̀jẹ̀ rẹ èmi rẹ̀ ṣe jẹ bẹ́ẹ̀ twenty five thirty ẹ̀jẹ̀ kí n wá ìyàwó. olóòfẹ́ ní ọmọ ló sọ òsán kó fẹ́ẹ́ fẹ́ ọ̀gá ẹjọ́ mo rí ibi àná mo rí ibi àná. ṣé ẹ wo ṣé ẹ yà wò rẹ múròbó múròbó múròbó mú gbó. ẹ mọ̀ kó tẹ fẹ́ sọ wọ́n ní tó bá rí déwùmí láàrin wa tó bá rí déwùmí àwa tó kọ èdè lẹ́mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ. mi nǹkan tó ń rí lè ó jẹ̀bi ẹ̀dùn ọkàn fún mi ni pé ṣé àwa tó kù ṣé àmọ́jójó ni àbí àdálénìyàn àbí àlétajà tó fi jẹ́ pé ẹnìkan kàn máa kó igba orí ó dẹ̀ máa kó sábẹ́ tí ò bá ti sí láàrin wa àlè shine àlè ṣiṣẹ́ àlè lọ sí event. ó sú mi ó sú mi gidi gan-an ni kò sígbà tí mi kì í ro ọ̀rọ̀ yìí ah, ah, ṣé wo ò mọ perform ni ṣé wo ò mọjọ́ ni ṣé wo ò mọjọ́ ṣé mi ò mọjọ́ ni ṣé everybody tó wà ń bẹ yẹn ò mọjọ́ ni ó ṣe jẹ́ pé tí Déwùnmí ò bá ti sí níbi tá a bá lọ báyìí ẹ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ à ní pawó àwọn èèyàn kò ní gbádùn performance wa ṣórí ẹ má jẹ́ kí n parọ́ tán yẹn nígbà tí mo ro ọ̀rọ̀ mi ibi tí mo fi àkórí ọ̀rọ̀ mi sí ni pé ọmọ yìí tẹ̀ǹde ni. déwùmí ò lògùn sẹ́. ó ti ṣògùn ibi tó dẹ̀ ṣògùn dé level tó wà ń sin level fifty five ni so ẹ wo bí mo sọ tẹ́lẹ̀ mí ìmọ̀ kan tí mo fẹ́ ṣe o. ó ń lògùn déwùmí ò lògùn. kò ṣògùn kí ló wá ṣe kí ló wá ṣe. nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé déwùmí ní. wòbí wòbí wòbí wòbí wòbí tó bá fẹ́ sọ̀rọ̀ Mama beat around the bush tó ń ṣe yìí sọ̀rọ̀ jẹ́ ká mọ̀ eh, eh, kọ́ eh, ah, ah. yìí tó ń sọ yóò yé mi o. now àwa fúnra wa àti mọ ọlọ́mọ ayẹ̀ká problem àwa fúnra àti mọ problem now what is the solution kí lè bá rẹ̀ ṣe. ẹ tún mọ solution. èmi ò mọ solution nù èmi ò mọ o. ẹ wo èmi rò pé kí sóbì àtò dìgbò olúgànbí là ń ké sí. olúgànbí ìwọ ọmọ bíi tó ń gbé kúkú bí akayọ owó ìlàwọ̀. ó mì pé kápá. ẹnà. Uh, that's that's uh, that's not a bad idea anyways kò ń ṣe nǹkan tó tó bad but um, ṣé pápá ṣé kò mí pé bóyá dẹ́ṣẹ̀ kó má jẹ́ pé ọlọ́run máa tún wá nǹkan tí mò ń sọ yìí ẹ. òun ti ní kápá kò ń ṣẹ̀ṣẹ̀ at least ẹni tó bá ń tra àti dìyàn lọ́wọ́ mú téèyàn bá yọ ọwọ́ ẹ̀ láwo bó ṣe sọ kò léèwọ̀ orí nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti bíi three weeks tí bá ti sùn báyìí mo máa ń la àlà gbogbo àlà tí mo la kò lè yé mi ni mo wá fi ọ̀rọ̀ mi ó ti yé ẹ mọ́mì mi náà nìkan ni mo máa ń bá sọ̀rọ̀ ni mo wá pe mọ́mì mi pé ẹ ò mọ́mì mo ń lálàá wọ́n wá bá mi ṣe fasting and prayer ọjọ́ méje ìgbà tó máa ṣe tán vision táwọn kan rí sí mi kó ju ẹyọ kan lọ pé wọ́n ní kí n má pààyàn wọ́n ní ẹ̀mí èèyàn tẹ̀ gbọ́dọ̀ ti ọwọ́ mi bọ́ rárá ẹ wo gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe mo wà pẹ̀lú yín mo wà lẹ́yìn full ground ni bóyá tí wọ́n bá mọ ibi tí wọ́n ti ń pààyàn bóyá èèyàn tútù ló ń pa ń bẹ̀ bó dẹ̀ jẹ́ pé wọ́n ń bọ wọ́n pa ni ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n mọ̀ èmi èmi fọwọ́ sí fún mo mo fi gbogbo ara mi gan mo fi sí. that's not a bad term but um, èmi náà ń sìn mo support kápá mo mm-hmm. support kápá yes but um, mi ò mọ ibi tó ti ń pààyàn torí mi ò pààyàn rí. ibi pípa ó ti kú. ó ti kú. ọ̀rọ̀ máa gbẹ́sẹ̀ o. mo fẹ́ ṣe. ó mi ò tí ì o ogun mo fún ọ lábẹ́nú gbọ̀ngàn má gbàgbé o kọ́sá bólógun ṣe ní kọ́sá sọgbọ́ sọwárí ìmọ̀ kọ́kọ́ fún ọ ni òun náà kọ́kọ́ fi pọ́ ọ̀rẹ́ méjèèjì báyìí tó bá ti fi pa kọ́sẹ̀ wá mú ti nì kó fi pa lára tó ti fi pa lára ẹ̀ omi awo lọ awo tí rìn jìnnà tèfètèfè ọjọ́ kẹta náà ni kò ní jù bẹ́ẹ̀ lọ èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ. èmi kò lè dúró kó lọ kó lọ igbó kó máa lọ bẹ́ẹ̀ ni kó máa lọ mi lè dúró kó lọ o ibikíbi tá bá ti wà báyìí tí ọmọ yóò bá ti sí láàyè wá déhùn mi ah déhùn mi kọ déhùn mi dà wọn ò rí àwa tó kù ṣáà tó kù òun ṣèyàn ni. eléyìí ọkọ lọ́gbọ́n pé téèyàn bá wáyé yẹn nìkan kọ́ láyé gbogbo wa ló láyé èmi wá tèmi wọ́n wá tiẹ̀ ni ọmọ ológo ní ọ̀hún ọmọ ni. pé kí n bá ọ̀dà èmi ọ̀bọ̀ yẹ̀wò padà ọ̀kárí ọ̀dà o ọ̀kárí fún ọ kí ló dé sóhun nìkan ni. owó ti rẹ̀ mí mi ọ̀dọ̀ ìṣọ̀rẹ́ mi ìyábẹ̀ mi gan dọ̀. tó bá lọ kó máa fura ìrọ̀lẹ́ ayé wa onínú ara ẹni àbínibí dání ẹni àbínibí dání ẹni àbínibí dání ní onígbèsè nǹkan tó sọ o níwájú ọlọ́run àti àtẹ̀lẹ́ mi ló wà lọ́wọ́ ọ̀sọ̀rọ̀ mi mi ìmọ̀ kan tó sọ ẹ̀rọ ìlú tó lọ mí àmọ́ láti kéré mi láti pè mí lọ́mú lọ́mọlọ́pọ̀ lọ́gbìn mi wọ́n dẹ̀ sọ fún mi pé tí wọ́n máa pèsè seventy five years mi ìfúnjọba àwọn èèyàn nípínlẹ̀ ọkọ̀ tí ò kó tó di pé tí fúlà yẹn ṣẹlẹ̀ sá ẹ̀jẹ̀ nítorí olóyè. ẹ ṣe é gbogbo ẹ̀ tó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ ni mo ti ń lálàá láti bí ọjọ́ méje àtààbọ̀ pé pé nǹkan burúkú ń ṣẹlẹ̀ sí mi mọ́mísí mi dẹ̀ ní best friend mi sá yẹ mo wá pé mọ́mísí mi ó sì mọ wá sọ fún mi pé anything tó bá ti jọ pé èèyàn fẹ́ kú àbí èèyàn fẹ́ èèyàn fẹ́ ṣe nǹkan burúkú fẹ́ èèyàn mọ̀lá kejì ẹ̀ pé kí n má ní ìpè ń bẹ̀ mo wá sọ fún ọ pé ẹ o anything tó bá ti jọ mọ́ pé kò má ṣe. ṣọ́gbọ̀. ìjọ tó yọ ló mi mọ́ mọ́ mi mọ́ mọ́ sọ ẹjọ́ tó yọ ló ṣàánú mi. bẹ́ẹ̀ ni màá kọ́kọ́ lóyún mọ́ ẹ lórí gbọ́dọ̀ mú ẹ ni ah, ó rí bí èṣù ń gbénú ẹ̀yìn tó bá tún gbọ́ baálẹ̀ lẹ́nu ẹ̀ nǹkan tó máa ṣe fún ẹ̀mí ìyá àpọ̀ èèyàn burúkú ni ẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta èèyàn burúkú ni ọmọdé mi lè kù sí ẹ̀yin wá lè kù sí. wọ́n ní kò gbẹnu sàn. jẹ́jọ́ tèmi ni. gbẹ́rù kó sọ́tọ̀ bí bá tún gbọ́ kẹ́wù lẹ́nu ẹ̀ bẹ̀yẹn ilẹ̀ agbé ẹ̀mí nǹkan dààmú orí ẹ̀ ẹ wá dúró nǹkan tẹ pílánì fọmọbìnrin èṣù níyàn ẹni tó bá rí tó réjò tí ò payín kó fejò lẹ̀ á jẹ́ pé nǹkan dààmú onítọ̀ ẹni tẹ́ ẹ̀ ń gbèrò obì sí òun ló jẹ́ pé ẹ̀ẹ́. inú ẹ̀ mọ́ wáì tẹ́yìn ń gbèrò ibi sí ọmọlàkejì yín ṣé ẹ mọ̀ yìí pé ẹni tẹ́yìn ń gbèrò ibi sí yẹn báwo lẹ ṣe mọ̀ yìí pé nǹkan ló máa padà wá ràn yín lọ́wọ́ ó lékú sí ẹ̀yìn lókù sí look at your life tó bá tó bá bend down kò rọ́gbọ̀ ẹ̀ èwo lẹ èwo ni kí n tó wá gbé sìn ẹ wò ó ó tẹ̀ ti dábàá ìmìta ó ti yé yín àràdo ìbò tọ́tẹ́ yìí mọ́. àdúrà lọ mo kàn jẹ́ kẹ́ mọ ní. ẹ wò ó ká tó kú òbí máa fi ẹ̀wọ̀n ọ̀jọba láti wá bó ipò. olúrọmọ orí. bísí bọ́là nígbò aráyé àlànà po bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́sẹ̀ bọ́là ní ju aráyé àlànà lọ́ba ní fàyè gbà mí níbikíbi òye. ìràwọ̀ yóò gbogbo ayé ni ó rí òye. Adéhùn mi ò ní jó. Ah. tó bá ń lọ òkò máa fura ìrọ̀lẹ́ ayé làwà orínú ara wa wùwé. ẹni abínibí ń dání ẹni abínibí ń dání ọ́ oh. ẹni abínibí ń dání òwe. Oh. onílara ènìyàn ẹ sá fúnrú wọn òwe. Oh. àwọn abínú ògo àwọn abínú òre ò ẹ sá fúnrú wọn wọ́n ta fìtìlà fún ni wọ́n tún fi kòkò dé pa. àwa máa rí di níṣẹ́ Elédùmarè òye. ohun tọ́lẹ́hùn ó ṣe kò fi ẹnì kankan èdìdí ayé ni òye. adéhùn mi ò òkúta tọmọ lẹ́kọ̀ọ́ sílẹ̀ ó di pàtàkì ìgúnlẹ̀. ẹni tó rí bá ti dá kò ṣe farawé wà.